ìpàgọ́ deeper life ti oṣù kejìlá ọdún tún ti dé o. global crusade and december retreat has come again emmanuel. emmanuel ní a pe àkórí ìpàgọ́ ọtọdún yìí o. tó máa bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù december yìí. gbogbo ìjẹ̀bú òde àtàgbègbè ẹ̀. àsìkò títí tó o. tájùmọ̀ péjọ gbàdúrà yan bá àwọn ọba níbi ìpàgọ́ deeper life àti oṣù kejìlá ọdún yìí níbi tí ogun wa ti máa ṣẹ́ tó á sì máa gbà tú sílẹ̀ ní mọ́nà wá thursday twenty first december ètò máa wáyé láwọn bíi àyè gbogbo tó bá di ní friday ọjọ́ kejìlélógún títí di monday ọjọ́ karùndínlọ́gbọ̀n láago mẹ́rin ìrọ̀lẹ́ ni gbogbo wa máa péjọ papọ̀ sí adéọlá òdútọ́lá college private via elementary ìjẹ̀bú-òde ìpínlẹ̀ ògùn ni ó oúnjẹ ọ̀fẹ́ tún ti wà ńlẹ̀ fáwọn èèyàn ṣé o wá tètè dé oríire gbà ó pẹ́ lẹ́yìn ah, àánú ṣe mí. ministry pastor dr wf kúmúyì lolúwa máa lò láti ṣẹ́ gbogbo ogun tipinlẹ̀ tipinlẹ̀ gospel artist of the day cole astin wá kájíjọ gbàdúrà jésù lolúwa.